الصلاة جميعا فقام ضربان ثم قال أيلعب بكتاب الله وأنا بين أظهركم حتى قام رجل فقال يا رسول الله ألا تقتله ànábì Muhammad sallallahu alaihi wasallam ní orúkọ arákùnrin kan tọkọ ìyàwó rẹ̀ ní kíkọ̀ mẹ́ta lápapọ̀ fún mẹ́tẹ̀ẹ̀dì àkókò lẹ́sìn. فقام عثمان النبي واسد إلى الجبل ثم قال أين الواجب أن يلعب بكتاب الله وأنا بين نظرين òsíjọ́ tí wọ́n kú òní kú òsíjọ́ tẹ́ni tó fẹ́ lé lọ tí òní lọ àbúrò wọn fi jagunjagun lé nítorí pé ńgbà tó bá náà àwọn ti gbóná obìnrin yẹn gbàgbé pé kò sí àbọ̀ náà ló ti ẹ̀múra rẹ̀ wá kíkí kọ́ fẹ́ o ó ti padà fẹ́ iná lè burú kínú lè kan tó òfin lè kọ́ lọ́kọ̀ kan nígbà tí ìgbé ọ̀bá wọ̀ mọ́ jíjọ bẹ papọ̀ lọ́kọ̀ àtìyàwó òṣèṣe má ẹ káfẹ́ sọ̀tún tí wọn lágbájá yìí òun kọ́ lẹ́nu nígbà tẹ bá rí pé kò sí nǹkan sùn kò sì jẹ́ pé ó ti mára kó nù nǹkan sùn ní ìmára tó ṣe pé ẹ ti ní ìbálòpọ̀ pẹ̀lú rẹ̀ nínú ẹ̀ ẹ wàá kọ́ ọ́ lẹ́kẹ́kọ̀ọ́ ẹ̀yọ̀ títí ó bá sì ń kó sùn tẹ bá tún fẹ́ kọ́ ọ lẹ̀ ní kọ́ ọ lẹ̀ àmọ́tẹ́ yìí bá fẹ́ dá padà tó láàrin ìjọba ìdílé kọ́ọ̀lẹ̀ mọ́ títí sígbà tí yóò fi rí oṣù mẹ́ta pé ó tún di kó pé ẹ lè sọ pé ẹ dá padà tí ó sì ní ọ̀nà kan tó lè gbàjà pátákó wọn fara mọ́ ọ̀rọ̀ mọ́ fara mọ́ ìfaramọ́ ọ̀sẹ̀ ọ̀dàgbà ló padà náà sèké alóde tó sọ àlọkọ obìnrin kalẹ̀ kíkọ lẹbi kalẹ̀ ìkọlẹ. àwọn yẹn máa ń ṣe bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti fi ìdínú wọn hàn sóbì láti fi hàn pé èèyàn kéèyàn làwọn kà ó kò ní wa kọ́bọ̀ ìyàrá dáradára ẹ mọ̀ pé téèyàn bá ti sùúrù gidigidi pẹ̀lú obìnrin mi èèyàn nílé gba gbé bọ́sẹ̀ àwọn ọ̀wà burúkú àwọn ọ̀wà téèyàn lè bá gbé àwọn ọ̀wà tó ti pé tó bá ń ṣe sùúrù nígbà ó padà sí gbèsè ó padà gbọ́ ìdàgbà kọ́ mi lórí àwọn ìwà dára òṣè tí òṣè ṣàfaradà fún un dàgbẹ́ yẹn àwọn òbí kálukú wọn rí wọn kọ́ dura wọn lọ ẹlòmíì kò lóbi kò lóbi kàtọ́tọ́ tó ti dàgbà wọ́n kàn rí ló bá wù ọ́ lóbi mú sọ́nsọ́ fi mú òyìnbó ìwà ń kọ́ akíkọ̀tàn nǹkan yẹn ó máa ń kó bọ́ pọ̀lọpọ̀ torí tó bá wọlé rẹ̀ tán gbogbo àwọn ọ̀wá burúkú ò ní lè gbé pamọ́ yọ máa yọ láwéláwé lójoojúmọ́ ni wọ́n mọ àwọn òfin hàn sí àwọn láti fẹ́ yìí àbádánwò wọ́n mọ wá wo nǹkan púpọ̀ sí bímà wọ́n lọ lérú eléyìí lọ ipò lábọ̀ mọ́ wọ́n á ní ìsìn ò pamọ́ bọ́ bá tiẹ̀ lè pọn ọmọ tó lè fọ́ ọmọ lọ́yàn torí kò sẹ́ni tí wọ́n bá pọn ọmọ sẹ́yìn dáadáa tí wọ́n bá fún jà dáadáa tí ò ní pọn àmọ́ bí sọ mú kọ́ ọmọ agbó sídàká láti jẹ́ kó rí ọmọ rọrùn èkè ìṣẹ́ bá wà wù tọ́ ọmọ ọmọ aláà ìwà burúkú sí pọ̀ lẹ́rìí pé gbà míì ẹtí òwú ọkùnrin ṣe ni wọ́n máa ń ṣe torí ẹni tá ń bá gbé kò sí ṣàfaradà mọ́ ọkùnrin ọ̀padà kọ́ lẹ̀ ẹlòmíín sá fún sọnù kí làwọn èèyàn máa sọ ìyàwó ká fẹ́ sí ìsìtì mẹ́ta lọ ẹ̀sìn ti kọ́ kíkọ́ lẹ̀ mẹ́ta. so torí kí làwọn èèyàn sọ. So, ló bu ẹlòmíì láti rí ilé ọkọ tọkọ òbí fi ìdè dànù tó bá yá tó bá rò kùnú ìjọba wípé gbogbo kálukú tó fẹ́ fẹnu wa rọ́pò fẹnu wa rọ́pò ẹ̀ gbogbo eléyìí náà kú lọ́wọ́ fi sàánù sí wa dáhùn sí láti jẹun náà wò ebi olùfẹ́ olùdímọ̀ pé àwọn eléyìí ti bá gbé apààyàn lélẹ́yìí fìtínà pọ̀. sílẹ̀ ló jẹ́ pé gbogbo àwọn wọ́pọ̀ àrọ́kọ omi ìní kọ́má nítorí báwọn èèyàn tó wà tó ti mọ̀ wá rẹ̀ ọ̀sẹ̀ tó fẹ́ agbami ọ̀ràn gbogbo mo ti lọ́kọ rí wọ́n kọ̀ mí lẹ̀ ẹ̀kọ́ ti ànábì àwọn abilékọ ní ìyàwó níbi tó ṣe wọ tọmọtọmọ ẹ olórí ibùdó nfẹ òní sòrò kí ni wọn ṣe tó pè lóṣù ẹran ti béèrè gbogbo ẹ àkíkàtẹ téèyàn bá bá aláìlẹ́kọ̀ọ́ obìnrin pàdé èèyàn gbà pa ikú méjì níjọba ẹni tuntun náà ní ìrẹ̀lẹ̀ ṣé àwọn kan lórí ní ìpínlẹ̀ sanfẹ̀ ránṣẹ́ pọ̀? lọ́rọ̀ rẹ ti kókó ẹ̀kú rú fún ọ. Odúgbò jẹ kalẹ̀ òní jókòó sí bígbà tó ní ó nà ọ́. Òsì ìràwọ̀ ìdí ń bọ̀. Yóò gba bọ́ kalẹ̀ sí ìgbọ́n. Òun gba bọ́ kó mímú gbogbo ìlú ẹgbẹ́ mú. Gbogbo àgbèrè ló mọ̀ ń gba bọ́ gbogbo ẹgbẹ́ mú. Ìtọ́ àti wọlé tírèdì eléyìí náà. Ọlọ́run yóò jẹ́ aṣọ ọ̀nì. والله مصيبة مصيبة torí jẹ lẹ́yìn ìbínú ní ma sọ kó pé gba mẹ́ta sẹ́mi akókò máa ń ní àyè pé à ń sàtúnṣe kan jẹ́ bàbá kínní ẹ̀yin náà ti bínú pọ̀ jù sẹ́mi akókò táyì wá sí wà gbogbo tó bá wù ẹ́ sọ yọ́pẹ́ ti dé lẹ́nu ọ̀táyì ẹ̀ ọ̀táyì gbogbo ẹ̀ ti pé. torí ẹ̀ olóyè nígbà tó wá ní ọ̀pọ̀ kan ni á ó ní nǹkan pàtàkì tọ́lọ̀ fẹ́ fà á torí lásìkò tí ẹni tó dánú bí ọ dánú bí ọ lóòótọ́ tí kíkọ́ ẹ̀ bá tó mẹ́wàá ẹni tó ọ̀nà lẹ́ka àwọn náà wò ó ìyàwó tó lọ fẹ́ tí wọ́n náwó lé lórí tó ń fi wàhálà lórí tó ẹ̀ ẹ̀mẹ́yà àbùkù ló ti kàn torí fún òun lè rẹ́ni tó wá bẹ̀rẹ̀ sí ní lú ọ tọ tọ́jà jẹ òmọ lọ́rùn tẹ̀lé kí ọ̀jẹ̀ ìyá lóye èmi náà èmi mọ̀ lọ́fẹ̀ ẹ̀gbọ́n ìlẹ̀ ọkọ̀ pàǹgòlù èmi lọ́kọ̀ pàǹgòlù o tí ì rí tíyàwó ti na ọkọ rí lágbègbè bóyá ẹ̀ ṣe dájú ọ̀kan nínú gbé bọ́ǹbù mi wá wọ́n wá ti láwọn òkè kí ni mo ti ẹ̀fẹ́ sùn láàbì mi fẹ́rẹ́ àkọ́bùrú òun kọ̀ ọ́ kálí kò sùn. Tuntun akéke lẹ́yìn kú sáré láì mọ̀ bí ẹ̀dá ó kọ̀bùrú gbanabàtú. Eléke eléke kọ́dà òun ò ní mọ́ tẹ̀tọ̀ jẹ nígbà tí ọmọ òfin ọlọ́run kó o ti ẹ̀rí dá tó o fẹ́ lómi ọkọ̀ bá ní kọ̀bùrú nàbà tírì ni ẹ̀rí pé níyàn bá dáhùn sí àìlórí lọ́wọ́ obìnrin kódà ẹ̀yìn ó ti sọ pé mẹ́ta dọ́là obìnrin gan ó kéré tó á jẹ́ two hundred náà wọ́n nà dá lórí. oríṣi eléyìí àti ká fi sùúrù tó wà bá. obìnrin mo náà sábà ó pàtàkì bí káwọn obìnrin lọ tún àwọn ṣe wọ́n a. a ó ti gbapá mi púpà yìí àmì kìn ṣé ìwọ́n ti bẹ́ẹ̀ ló pe ẹ̀ lọ ẹ pàdé òkú sórí ẹgbẹ́ sọ́kọ̀ wọ́n bá ibi fitna wa musiba torí ẹ ẹ lè ẹ lè ráwọn ọkùnrin bú náà lọ gbọ́ ní ìdílé ìgbà tí nǹkan gan mọ́ ẹ̀ lọ àwa wá gbogbo ọ̀nà tá a lè fi yọ. tí ò ní séèyàn létí ẹ bá fi gbọ́ ẹ fà báyìí ó ké kánábọ̀ yìí lọ ẹ bá gbọ́ ọ̀pá mi ọkùnrin bá rí i ókè kí ni lọ́wọ́ àdáni ti lélẹ̀ ìlọ pátá kòròkòrò kò sí kíkọ́ ọ̀lẹ̀ náà ọkàn ní àwọn fáìlì yẹn tó

ẹlẹ́ni sọ̀rọ̀ bá àdé sẹ́lẹ̀ ẹ̀rọ bá dàbí lọ alátúnṣe ńlá ẹni tí ọ̀sẹ̀ kálámàrí àlùmọ̀rì ọ̀dàrú lẹ́sẹ̀rí dàní torí àánú ńlá sànàbí ní fún wa sọ̀rọ̀ bá àdé sẹ́lẹ̀ ẹwọ arákùnrin yẹn torí pọ́pọ̀ ìyàwó rẹ̀ mẹ́ta lẹ́ẹ̀kan náà anábì sì ti bínú burúkú nítorí ẹni afẹ̀sẹ̀ rán pé báyìí ni ẹ ṣe ẹ má ṣe báyìí tó bá rí pé wọ́n tẹ òfin lójúmọ́lẹ̀ yọ ah, gbàràtà yóò ti fara ya tó ló fà á tó fi jẹ́ pé ànábì sallallahu alaihi wasallam gbé bínú àfi téèyàn bá téèyàn bá fẹ́ tẹ òfin ọlọ́run lójúmọ́lẹ̀ àwọn sọ̀hábà ti wá fúnra ètè ẹ̀ máa ń takò àgùrá yìí ẹ máa fà kúránì ti àwàdà ẹ máa fi ṣeré tí n sì ti kó láàrin yín tí n ti kú. ànábì ọ̀sán ti bẹ́ẹ̀ lọ nígbà wọn sàhábà wọ́n ti wà well trained. mo wà lẹ́nu sọ̀rọ̀ bá a sọ. ànábì òkú gáàsà pé um, ẹgbẹ́ nínú wọn wò ẹ dé ẹ máa ti ẹgbàá fún wẹ̀rẹ̀ àwọn sàhábà òkú gáàsà yàrá tí bá ti wá rí sígínà kan báyìí lọ́dọ̀ àdàbí sọ̀rọ̀ wá sí ọ̀hún tó bá wọn fẹ́ wà lẹ́dẹ̀ náà à gbogbo tí ọba ti bí ànábì ló bí àwọn náà gbogbo ẹni tó bá ti lè ta ìdájọ́ ànábì ló ti tà wọn lè filẹ̀ ìdílò sẹ́nìkan fi ti dé pé à táà lẹ́ni náà tí ọmọ bàbá náà lọ́kàn tẹ́tọ́ wípé ọba àti wọn fẹ́ lóbìnrin yóò fi kọ́ gbọ́nà tí ọ̀dà ọwọ́ àná ìtọ́jọ́ náà fún ọ̀nà gbọ́nà ẹlẹ́pẹ̀jọ bẹ̀ lórí kálukú sùn. ìyàtọ̀ tí wọ́n sọ ní pé pẹ̀lú àwọn Yorùbá oníkéjì àtọ́sọ ikú ẹ̀jẹ̀ ń bẹ́ lórí nǹkan sọ pé ẹ̀jẹ̀ ń bẹ́ wèrè lórí bẹ́ẹ̀ tó Yorùbá kà wèrè wèrè bí wọ́n dábàá jáde lẹ́nu tí wọ́n. ẹ̀ ó kẹ́ ẹ̀jẹ̀ ń bẹ́ lórí torí pé àwọn wọ́n rí training tó dáa ahọ́n àwọn ọ̀dọ́ sí nísìnyí à ń bọ̀ yìí ẹnìkan bóyá àtàwọn kan wọ́n jọ lọ nìkan olùkọ́ àwọn wàá dúró ní ẹjọ́ lèmi wẹ́rẹ́ ní ẹ̀rọ ẹjọ́ lèmi tí wàá di tí wàá di lèmi àwọn ọ̀làjú rọ́ọ̀ ọ̀làjú oko tí wọ́n gbọ́ máa pe àwọn èdè lẹ́nu àwọn èdè tí ọ̀dá ó sì máa ń kọ́ ọ̀làjú olùkọ́dírí civilization yorùbá yẹn wọ́n bùkátà kan yẹ o wọ́n bùkátà kan ọ̀tọ̀ o ṣé ẹ̀yin fẹ́ ní wèrè nínú fámìlì yìí tó fi sọ pé àbí wèrè ọ̀rọ̀ òtítọ́ ọ̀rọ̀ wèrè wèrè ó ń sàn lórí ahọ́n ìgbà tí sàn adé yìí ó ya ọfẹ pa ẹ nípa ó di ẹjẹ mi bẹ́ẹ̀ lórí ẹjẹ mi pa ọlá jẹ wẹrẹ náà tẹbi owó owó jọ lórí ayé pé ẹjẹ pa wò ẹjẹ pa torí ẹjẹ dáhà náà kọ èèyàn bá dánú bí wàá mẹjẹ á máa àwọn èèyàn ní tí ò dáa. ẹ̀mẹ́jẹ̀ á máa ròyìn wọn pẹ̀lú tí ò sún wa torí tí wọ́n bá wúlò rẹ̀ fún wa inú òbí àwa náà tẹ́mẹ́tọ́fà sínú èsì bí ẹni tí bá sọ fún lọ́pọ̀lọpọ̀ toró ti di bárakú ni òun náà kí lóun náà wá sọ so òun náà pè wọ́n lẹ́hànà òun náà pè wọ́n lásìwín àwọn àpè wẹ́rì kí ni yàtọ̀ tòun bọ̀ jẹ́ kí sámadọ́ọ̀lù fúnra wọn nù kálukú ọ̀kà fún àìdá téèyàn kan tó wọn bá ti wà yóò lè sírú kọ́sọ̀m burúkú yẹn onímọ̀ tọ́ba bọ́sà ni wọn onímọ̀ ìyàlẹ́ ni pé ah wèrè báwo mùsùlùmí pa àwọn èèyàn wèrè gbà ah, ẹ̀yin ọ̀já kájà sí wọn mọ jẹ ajá pọ́tà torí délé àwọn sọ̀hábà tírénì yẹn dáa àwọn ọmọ yìí pé ẹni bọ́ọ̀dì ayé òsì fún láti ṣèjọba nàbì lọ́kàn rẹ̀ àwa náà ẹdí káwọn náà ká máa gbìyànjú ẹsẹ àjọpọ̀ ẹnìkan kàdé ọfẹ wù àwòrán tó ẹnìkan ọ̀rọ̀ àwọn àti ìgbó lọ́rùn pọ̀ àwọn òfẹ gbá bàbá bèbè a éèmù ni ó dé yẹn éèmù ó dé yẹn bẹ́ẹ̀ ó ní ẹ̀ bá tó wọn dáhùn torí dáhùn tó bí ọ̀fẹ́ rẹ̀ ẹ̀yin wà sọ pé tẹ́tẹ́ ni bàbá rẹ̀ gbogbo ìyá rẹ̀ lọ́wọ́ kò sí ma kò sí ma bàbá rẹ̀ ẹ ẹ rí i pé lórí dáwà dáwà ṣe à ń bá nǹkan púpọ̀ wáyé sọlá ìsọlá àwọn èèyàn wọ́n níbi láti wà train torí àníyàn àwọn èèyàn sí òdodo dáńgbọ́yìn ó pórí sírísì ẹlòmíì máa wá bí ó sì ṣe ẹni tí ń bá wọn sòdodo létí kó jẹ kú káwọn sí bí ìlú kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ti lọ bí ọdún ó ti jọ ọdún mẹ́wàá ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n mo lọ sí ìdánilẹ́kọ̀ọ́ mi tí wọ́n máa sì dánilẹ́kọ̀ọ́ yẹn wá sí mọ́tíláṣí ńlá mi ní gbogbo ìjọ gbọ́mọ̀ sọ àwọn fún wọn ní kìtàbù tawhid sọ àwọn tí wọn ọ̀gá náà ìdílé lẹ́kọ̀ọ́ ìwádìí wa ra wọn láwọn síkà jẹjẹrẹjẹrẹ sẹ́ni tí wọ́n ti ń sọ̀rọ̀ ẹni tí ò wá gan tí ọ̀nà máa bá a lò. àti gbogbo ọ̀rọ̀ àwọn tí ló ń bí ti pọ̀ jù àwọn tí ló ń bí ti pọ̀ jù tọ́ ọba àdìjọ́ èmi gbàdá lẹ́kọ̀ọ́ lọ akọ̀gbọ́ kọ́tà àti ẹnìkan ló máa ma gbé machine ọ̀dà bòmátò ọ̀gbà bòmátò tó gbé wáyé. Ah! ó sì ṣẹ̀ṣẹ̀ ra mọ́tò yẹn ọjà àbòtí gbogbo bẹ gbogbo ẹtú tó kò bẹ wò kí ni ṣẹlẹ̀ ilé ọmọ pé mọ́tò mi lọgbà láti lè kàlíè káwọn ṣe tọ́ọ̀nù àtàwọn àbá àbíjì àwọn tọ gbàtí èmi ọmọ tó mọ́tò tèmi lèmi gbàdá lẹ́kọ̀ọ́ lọ bàbá àgbà yìí dá lẹ́kọ̀ọ́ ẹni tó máa ń sọ fún mi létí pé ẹ gbà ẹ má bínú àlùkò àgbẹ̀mẹ̀kẹ́ mọ́tò yìí ni wọ́n gbà kọ́ ọmọ náà ẹbí ọmọ ẹtí lọ sí ẹbí ìsìnkúndú ọ̀nà gbogbo èdè dàbí bàtọ́ máa ma dé mi ọ̀la ọjọ́ orí tó kò sí nǹkan kan sánìkan rí ṣe fún kéde bíi tírénì táwọn sọ̀hábà ní. lẹ́nu pé àwọn sọ̀hábà gbogbo ẹjẹ́ ń pa wọn ọ̀pọ̀ ẹnìkan rí o àmọ́ àlẹ́ ẹjẹ́ ń pa kánú ń pa lẹ́nu pé yóò ti fẹ́ wọlé ó dàbí ẹni tó wá sí àmàlè lówó ni ìyàwó ni tó ti dán ọ̀rọ̀ lẹ̀ sẹ́nu ọ̀sán àgbà tí ọ̀rọ̀ tó ga sí. olórí kálẹ̀ ti jẹ́ ọlọ́run náà dọ́rọ̀ rẹ̀ báyìí àbẹ́bí ẹ̀jẹ̀ ti bẹ̀ wúyẹ̀ àbẹ́bí má tó wúyẹ̀ sọ̀rọ̀ èmi lọ́ọ́ ẹ̀kọ́ ọba kékeré sanwó rẹ̀ torí pé ó bá sanwó rẹ̀ òkúkú ní wá ó ti kó náà sọ̀rọ̀ ọ̀dà tó dáa téèyàn fi sanwó rẹ̀ tó kí ni wọ́n á fẹ́ fà yín. Hmm àmàlí mọ́tò tó ṣe ń bọ̀ láti ibi mọ́tòrì abẹ́ ìdí ìdáni lọ́lẹ́sẹ̀rí paramita lọ́lẹ́sẹ̀rí nítọ́ ara àwọn nǹkan tí à ń pèpè lọ sẹ́sìn ọlọ́run ni màá bí i torí ẹ̀ tó bá jẹ́ bí kí àwọn èèyàn ti wà tírìn àní ní kẹ́ẹ̀lú àní ní kẹ́ẹ̀gbèdè.

kò sọ pé ẹ mú ẹ lù ú ẹ fẹ́ bẹ̀rù ṣé èsì tí ìkú náà lẹ́ ń ẹ lẹ́sẹ̀ mọ̀ kọ̀rọ̀ lọ ṣeré. ẹnìkan ní tẹ́síà ọkùnrin yóò lẹ̀ fọ́ káyọ̀ bí òkè wọn á lọ kó obìnrin lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kan náà àdébí ẹ̀ fẹ́ orí ẹ̀. sẹ́wọ̀n kò ń dá tí ìbá ti fi ọkùnrin máa láyà ó lè ti fa àrùn torí kò ìṣeré ẹnìkan sọ fún wọn bẹ orí ẹ kéésì bí wàá gba kéésì bí wàá gba kó wàá gba búrẹ́dì bá wọn bẹ orí lọ́ba tán torí di eléyìí nínú àwọn ẹ̀kọ́ tó wà ní àdéhùn yìí nìyẹn pé ẹ dákú nínú ní bí ìjọba fẹ́ pọ̀ ìyàwó yìí ẹ má kọ́ kọjá ẹ̀yọ̀kan nígbà nítorí ẹni sẹ́yìn bínú lónìí tẹ́wọ̀n pé kò tí ṣe tọ́ni láyé tó jù lọ ó lè fi lọ́la lọ́la òde yìí tí ẹ tó rí dáadáa rẹ̀ kéyìn ga lára fúnra yín kí ẹ tún máa kábàámà lórí kíkọ̀ ẹ̀yọ̀ kan tẹ̀ kọ́ ọlá akẹ́kọ̀ọ́ yìí tí ìpín mẹ́ta ẹ tún lè sọ pé ẹ̀dá padà ẹ tún rẹ́ni máa parọ́ wa fún bí a bàbá tiẹ̀ gan pẹ̀lú ìyá rẹ̀ ọmọ tó ń tí bàbá rẹ̀ ṣe. sùúrù la ń ṣe fún mi ìyá máa ń lọ wọ́n wò ó bí k'o tó ti òkú gbàgbé pé gba mẹ́ta àwọn lílẹ̀ kan náà tó ọmọ kábàámà ti ń kọ̀ tó ti mọ́ torí ẹ̀ ìsìláàmù ti ní ẹ̀kọ́ kan ní máa ń náà máa rántí pé obìnrin yẹn sọ̀pin ìwọ obìnrin lóbi ọmọ ìwọ náà àwọn obìnrin àwọn lè máa hùwà tí wọn máa hù pé tó ń bá nípò wọn bá wí ọ̀fẹ́ ló yàn pa ọkùnrin tóbìnrin náà bá wò wá rẹ ó lè ní wọn ti burú jù wọn ti máa bínú pọ̀ jù wọn sì ń wọ yí pé ìwé ti ẹni tó fẹ́ balẹ rẹ jẹ ọ̀fẹ́ fàyè lẹkùn nọnsẹǹsì lọ́dọ̀ obìnrin ó ti lè jù ó ti burú jù kọ́dọ̀ ó ti lè kó àwọn ọmọ ẹtì ọ náà má dọ̀dọ̀ bàbá rẹ inú bí o bàbá òbí inú burúkú la ń bẹ́ o. ọlọ́jọ́ yọ tó torí ẹ̀ yọ sọ àwọn ọmọ gan dọ̀tà rẹ̀ àmọ́ agbọ́dọ̀ máa fi sùúrù sí tá a bá fi sùúrù sí láàrin sọ̀rọ̀ àti làásù sí ìṣá yìí kò sófin ìjọ ìjọba ìlú kalẹ̀ torí kí tẹ bá fẹ́ gbé tí wọ́n ti sórí scale. ó sì máa fi káì kí ló sún ọ débi òmìnir ìgbàrà tó fi fẹ́ tó bẹ́ẹ̀ nànàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà tó kọ́ alẹ́ ẹ má kọ obìnrin kíkọ́ ọlẹ́ mẹ́ta bẹ́ẹ̀ gẹ̀rẹ́ ẹ jẹ́ ká rántí pé àwa tọ́nà wa ni ká déèyàn tá à ń gbọ́rọ̀ lónìí táwọn fi ń fún ọgbọ́n tá a ti ní ẹ̀wọ́n gbàgbé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá wa yẹn wọn ò bá rọrùn pàdé lọ́dọ̀ àwọn bàbá wa màmá tó bí kálukú wa ọ̀pọ̀lọpọ̀ wọn ò bá ìrọ̀rùn pàdé lọ́dọ̀ àwọn bàbá wa ọkùnrin lẹ́yìn náà ti dà yìí sẹ́nu ọ̀pọ̀lọpọ̀ nu wa ló ti gbọ́ tàn kí ni bàbá òun ṣe fún màmá òun nígbà tí wọ́n ti gbàgbé màmá lè jáwé sóbì o wọ́n lè fi ọ̀já kàrà àmọ́ síbẹ̀síbẹ̀ gbogbo wọn ni wọ́n pé òdodo máa wà ń bẹ̀ náà ọ̀pọ̀lọpọ̀ ọgbà lánàá màmá yìí máa ń ṣe yín tí ẹ̀sùn máa sì torí rẹ̀ ń gbà mí bọ́yẹ̀ màá bẹ́ẹ̀ máa sì wà ó sí bàbá yìí tẹ́nu ọ̀wọ́ pé ìbá dúkìá ọmọ sọ jáde bàbá ka bàbá yìí. tó fojú ya olúwa rẹ̀ rí wọ́n rò yé ha ókè àwa náà ní ti kíni rẹ́pọ̀tù dábẹ́ sílẹ̀ báwọn ẹbí bí bàbá náà ti dá tiwa náà wò eré bí àwọn di bàbá kà tiwa bàbá rí èwo wa gbogbo pẹ̀lú ìyá ọmọ ní ó ní pẹ̀lú gbọ́mọ náà máa wù wá ọmọ náà sínú àwọn bẹ́ẹ̀sán kí náà ń ṣe sí ìyá rẹ̀ orí rẹ̀ ló ti jẹ́ pé ẹ má má bínú tán ẹ má má bínú tán pàápàá jùlọ tọmọ bá ti wà láàrin ó dà bí kíkọ́ ọ̀lẹ̀ bá pé tí nǹkan kan ọ̀sẹ́kù mọ́ ẹ má sínú bí tán ẹ má já connection àwọn ọmọ pẹ̀lú ìyá sibẹ́yìn lẹ̀ sọmọ láyé àmì ẹ̀jẹ̀ kí connection àwọn ọmọ àti àwọn kọ́mọ̀jà ẹ sì máa sọ̀rọ̀ ìyá wọn láì dá lójú wọn nítorí tí ogun bá lọ ọgbọ̀n bọ̀ ọwọ́ yín lè kúdà wà lónìí lẹ́bí sọ̀rọ̀ ìyá àwọn ọmọ láì dá àwọn ọmọ mi lè rójú lórí kọ́ ọmọdé sì ni wọn. sọ ìyá náà máa kó tiẹ̀ sí wọn lórí táwọn ọmọ bá padà dàgbà ẹnìkan ń wíyàn nìkan ìròyìn dẹ̀ fún ọmọ àti ìyá fún ọmọ ẹnìkan ń wíyàn nìkan sotori ẹ ẹgbìyànjú láti má jẹ́ pé yìí lẹ́sẹ̀ ìpìlẹ̀ bí àìfẹ́ràn rẹ ìmádìtẹ̀mọ́ra ẹni ó sì ṣẹlẹ̀ láàrin yín àtàwọn ọmọ yín látàrí bẹ́ẹ̀ má ṣe sí ìyá wọn. هو لا عبد الله بن عباس رضي الله عنهما وانا أبو ركانا أقا أم ركانا أبا ركانا أقا يا ركانا لبن فقال له رسول الله صلى الله عليه وسلم راجع امرأتك النبي صلى الله عليه وسلم قال له لا يا ابو فقال àbúrò kánò wa sọ pé ní tọ̀lọ̀ tó há tẹ̀lẹ̀ mo ti kọ́ lẹ̀ kíkọ́ lẹ̀ mẹ́ta mo ti kọ́ lẹ̀ kíkọ́ lẹ̀ mẹ́ta kí ni mo kó sùn ntí n bá dá padà ó ti bọ́ kúrúfú lọ. àmì ni pé àwọn sọ̀hábà wọ́n lè ṣìwà wò pẹ̀lú kíkọ́ mẹ́ta lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n wọ́n ní àgbọ̀yẹ̀sì àgbọ́yẹ̀sì tó ní ló fi mọ̀ pé ẹni abá ti kọ̀ lẹ́ẹ̀mẹ́ta ń kọ́ kọ̀ǹgáyì láti dá padà tiẹ̀ ti wá jẹ́ ìwọ́sọ ọlọ́pẹ́ sì yé tọ́mọ akú ẹlòmí pé kọ̀ lágbọ́yé ni wọ́n dà ọkọ̀ ìyàwó lẹ̀ kíkọ́ lẹ́ẹ̀mẹ́ta ti jọ pé ọ̀daràn burúkú ọ̀ràn rẹ̀ wò ó. nítorí pé tá a bá bẹ̀rù ọlọ́run wọ́n jẹ́ kéèyàn fi ná níbi ṣeré à bàbí táwọn tí wọ́n kọ obìnrin ebi ń dùn mọ́ ni lọ́gbà títí máa ṣe fún máa kọ́ ní one two three but kò lè sí four amos kò sí five ojú wa kọ́ ó ti pín mẹ́ta ó sì lẹ́kùn kọ́ máa lọ ni ìyàwó náà gan ìwọ náà pé ọ̀ǹda tàwọn márùn abẹ́rẹ́ rí gbàgbà tó tàwọn ọmọdé olóòrò ìyàwó náà tún yarí àwọn agbọ̀nrànjò wọn ní ẹjọ́ máa gbé dàrí níjọ́ lọ́lọ́wọ́ lílẹ̀ nígbà yìí báyìí mẹ́ta bẹ́ẹ̀lẹ́ ti ṣe ó ti pín mẹ́ta ẹ̀mẹ́yà àwọn ọ̀daràn láyé ọwọ́ kó wọn kàn fún obìnrin mẹ́ta ẹtújọ́ ń gbé kì í sàpẹrẹ. àwọn olùdílé ìgbìmọ̀ ṣe fún ọ torí ẹ̀ máa ń lọ síbi fún ọ̀gá sí mi ńlọ kò sí tùmọ̀ pọ̀ wá dánilẹ́kọ̀ọ́ tó bá pẹ́ tí wọ́n gbọ́ èèlò kòkòrò torí kéjọ́ gbàdàdà fún ọ ní ìbálẹ́jọ́ òní jáwéjáde gẹ́gẹ́ bá nàbí sọ̀rọ̀ bá àdìsọ́ náà sọ pé wal Qur'anul Karim hujjatun laka aw alayka Al-Qur'an yẹn tó kọjá àwùjáde fún ọ àbí kọjá ìbálẹ́jọ́ nísìnyí wọ́n wá dánilẹ́kọ̀ọ́ wọ́n ti mọ̀ kí wọ́n bá ti kó obìnrin mẹ́ta ó ti dè wọ́n fún mi hàtà títí tó fi lọ́kọ̀ mí sí tí ó fi ti gbé ṣe tọ́ọ̀nì tí máa yá yìí ó tún ráyè láàrin wọn yà wọn òun lọ ọkọ lọ wọ́n wá sálábà ti kọ́ lẹ̀ jù ìwọ sì tún rí i pé ìyàwó rẹ àtijọ́ ó gbọ́ ọ̀pẹ́jọ́ pélé rẹ náà lẹ́jọ́ máa gbé sí kóòfì ìyá yìí wọ́n bá tún lọ́ọ́ bá kọ́ọ̀kẹ́ padà ìwọ tí ó lè lẹ́yìn máa gbé ta ni wọ́n á gbà lẹ́nu kan máa bá yàn sí àwọn èèyàn lásán lẹ́yìn fún wọn lọ́ọ́ fẹ́ fẹ́ padà má ṣe ti pé nǹkan ṣe èèyàn nǹkan ṣe ọmọ náà tẹ́lẹ̀ náà tí nǹkan ọ̀bá ṣe ọ kí ló mú ọ máa di obìnrin tó ti kọ́ lẹ̀ kíkọ́ lẹ̀ mẹ́ta mú bíbọ̀ fẹ́ sọ lẹ̀ ó ti bọ̀ ìgbà tó bọ́ tán mú mú tó mú ìmú sí náà ọ̀ wá ṣe zina àfi lẹ́yìn ìgbà tó ti níyàwó wọn náà ṣe zina àfi lẹ́yìn ìgbà tó ti lọ́kọ wọ́n sàn yín lóko dẹ̀ kú. tí ara àwọn sábà ti dáwọn èèyàn ti fẹ́ tẹ̀lé à ọlọ́run ọmọ èèyàn tó wọn bá ti sọ lóko bí èyí tó ti bí ma ọkọ ọkùnrin rẹ ti níyàwó méjì tó ìyàwó obìnrin yẹn wá sọ fún pé kí lọ fẹ́ náwó yẹn a máa jẹ òkúta a máa fi kú ni o tó ayà bá ti lè ti jẹ kọrọ tó bá ti jẹ kọrọ Ọlọ́run ìdíyàn ẹgbọrọ tí wọn dára kárí tẹ́lẹ̀ náà tí ọba jẹ kọrọ ọ̀pọ̀lọpọ̀ ìta bá dá lójú korojú ní gbangba yẹn àwọn eléyàn ti gba àwọn okùn kókùn kókùn ọ̀ràn akérèmọkọmọlá ẹdí káwọn náà kí ìtara bàbá yìí kọ ìyàwó rẹ̀ àwọn ìkọlọ bá àdúrà sọ pé dàgbọ lọ́nà ti pé mẹ́ta ó túmọ̀ sí wọn ní àgbọ̀ yẹn wọn sì máa lò ìwà náà ló kú báyìí ṣé àti ìgbàgbọ́ yẹn àti gbọ́ díẹ̀ ṣé ń ta wá gbọ́ yìí wọn á lò ìbéèrè lánàá ọ̀pọ̀lọpọ̀ ní wọn máa ń tẹjọ́ wọn sùn wípé àwọn máa ń gbọ́ pé máa lọ dánilẹ́kọ̀ọ́ gbogbo wa ṣùgbọ́n owó ọ̀gbọ́dọ̀ pààyàn pọ̀ pẹ̀lú ẹ̀ bí ó sì jẹ́ ní máa wá dánilẹ́kọ̀ọ́ náà ti ní kí wọ́n máa jàǹbá àìmọye wà láìsẹ̀ láì lórí rọ́ ọ̀rẹ́ ẹ̀rí kẹ́mẹ́ ó sì lọ wá dánilẹ́kọ̀ọ́ òun tó máa ti dé jọ wọn máa ti lórí tọ́lọ́ dánilẹ́kọ̀ọ́ náà ló ti wáyé olóhùn wa dá ní lẹ́kọ̀ọ́ òun àtọ́mọ́dé wọn wá kó ara wọn wọn kì í bọnu ara wọn bí apẹ̀rẹ̀ wọn jọ lọ ògbà táwọn onílẹ̀ fún ara wọn ti àrùn àti èdè akudu ó ti nà òbí abá ọ ẹgbọrọ abá ọ à ẹ ti sá lọ ń fọwọ́ bọnú ọwọ́ obìnrin ó ní kí ni mo òbí ti ṣe kankan náà mẹ́wàá ọ̀daràn. ó dàbí ẹnìkan olóbìnrin tó bójú wọn lọ bá pé ẹjọ́ tó mọ nípa nọ́mbà ẹ dábàá ẹ wò gábá àwọn ọ̀daràn yẹn dára káàdì ẹjọ́ tó mọ nípa nọ́mbà yẹn ó fi ọ̀daràn kejì nítorí pé ọ̀daràn kọlu ọ̀daràn náà ni òun fún ojú gáàlù ògbò wà fún nọ́mbà ìwà tí pàpàǹbà yóò wá sẹ ọgbà nọ́mbà jọ sátidé ìgbà tó di sọ́ndé lọ́ba kù sóòlì wá bò lé ẹni tó gbójú lọ máa wà ó sì ti lọ́kọ o ti ń parọ́ kó wọ́n lọ́kọ wọ́n láàyè ìdìbàjẹ́ kọjá àtijọ́ àbọ̀ so obìnrin wá gun ọ̀kadà wọn á lọ bọkùnrin lé tí ń bójú bá nígbà wọn á di tó jọdọ rẹ tó wọn á fi pé sí ọ̀fọwọ́kàn ó ní ó lè parọ́ fún yín àmì mi mo fi sàárè tí ń wọ́ ṣùgbọ́ra sàárè bá ṣé mùsùlùmí ni wọ́n tó fi sàárè búra ọ̀dọ̀ àwọn fi àlọ́ búra ipe ọkọ̀ ọkùnrin lọ́yàn lè má mùsùlùmí wọn pe ọkùnrin yẹn wọn ìmọ̀ ọ̀nà wa ni o tó sori pẹ́kú àbá nígbà tí ó wá ní àwọn tóbi ńlá wọ́n fi kààbà àwọn tóbi wọ́n fi kààbà rárá dáàmà sọ fún ìfẹ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ọ̀daràn kí ni wọ́n á fẹ́ fà yọ ẹ̀ fi má lọ́dà ìmọ̀ á ní ẹgbàgbé ẹgbàgbé ọ̀pọ̀ ọ̀pọ̀ lọ nígbà tẹ ẹ gbéra tí ẹ ti jọ lọ sí shopping lẹ́yìn tọ́lọ́ làwọn lọ sí shopping tẹ̀wọ́n pé ìyàwó àgbẹ̀sọ́nà so mo ní ẹsẹ̀ lẹ́yìn lọ́nù àbí kórópù àbí márùá àbọ̀kàdà ọlọ́kàdà máa ń ṣàwọn kálukú ẹsẹ̀ tó kálukú gbà kọ̀ọ̀kan ẹ̀yọ̀kan náà lágbà ok nígbà tẹ gbẹ yọ kó lẹ ti adókò olóhùn jókòó lẹ́yìn ọlọ́kadà obìnrin wa jókòó lẹ́yìn o bẹ́ẹ̀ o pé jókòó tọkọtìyàwó fa tí tọkọtìyàwó bá kàn kadà so bá a ti rí i tí wọ́n máa jókòó ọkọ jókòó ti bàbá ọlọ́kadà ìyàwó jókòó lẹ́yìn ọkọ wọn ni ẹkọ àmójútó ẹkọ àmójútó ẹsẹ àmójútó obìnrin kọ́ mọ́ lọ́ọ́ kọ́mọ lọ lẹ̀ mọ́ bàbá ọlọ́kadà àmọ́ kọ́ lẹ̀ mẹ́yìn òkúrú bàbá yìí máa wọ́n ní oṣù lọ́ọ̀kọ́ bàbá àfọwọ́fẹ́ tó ju ọwọ́ lọ ọ̀daràn ni wọn. tó ẹlẹ́kùn torí tọ́lọ̀ táwọn èèyàn lè máa wà báyìí náà káyọ̀ tó o lè tóró because ọ̀pọ̀lọpọ̀ ti gbà sọ̀ bàjẹ́ so irú àwọn òpónú ọ̀rọ̀ ní ti tọrọ pàrọ̀bìlkà pàrọ̀bìlkà ọ̀daràn lóru ẹ̀sọ́ ẹ pé ṣé eléyìí fẹ́ fẹ́ yàwó tẹ́lẹ̀ rẹ̀ àbí ń wá sólọ́mùlùmùsó lélẹ̀ zina ọ̀nà tí ó gbà dé ti zina ní wá torí ẹ̀ ẹni tí ọba gbẹ́sìn yìí wọ́n máa sá fún tí ọ̀daràn ìwọ tó ń lọ gbẹ́sìn yìí ọmọ ìsìnà tí ń tí ó burú tí ò dá kò yẹ tí wọ́n tún á dọ́gba pẹ̀lú ẹni tí ò máa lọ síbi tí ó ti gbẹ́sìn yìí nígbà tó bá kan ká hùwà ẹ̀yìn torí kí ni ìtumọ̀ àsìkò tó wà ń bàjẹ́ gbàtí wọ́n ti mọ̀ pé tó ń gbọ́ òní tẹ̀lé kí ló ń bá àsìkò rẹ jẹ́ sí kí ló ń kó bára rẹ sí àkóbá ni nítorí pé ọlọ́run fi ọ mọlọ́nà tí wàá gbà pé tó bá kọ obìnrin mẹ́ta wọ́n tún lè jọ máa gbé jọ máa gbé báwo. àwọn ẹtí ti gbìyànjú fẹ́ wọ jahannama rọrùn torí ìdí ẹlẹ́ ẹ̀dá kéè sára o ẹni tí a bá máa ti ti bẹ́ẹ̀ káàkiri ń lọ tá a bá sọ fún tí ọba gbọ́ tá a wí fún tí ọba gbà ká isolate yẹn isolation kápá yẹn ti ká da dára rẹ̀ ń bẹ nínú ọ̀nà ìpawé nílẹ̀ ìṣẹ̀fà nítorí tí òbá rẹ̀ nìkan bá ti má ẹ̀rù ọlọ́run bẹ̀rẹ̀ sí ní bàá so àmọ́ tí gbogbo yín máa ń bá sí tẹ̀ ń bóyin sí tẹ̀ jọ́ ọmọ tó ti láì dáa oníjà wọn bẹ wọn wá tọ́jú ọba ti dààmú dá ló kọ ọ tọlọ bá pè kankan léwọ sẹ́yìn bá tó kọ ẹgbẹ́ tí wọn bá wọ ẹrí bẹyìn lẹsẹ yìí kọ́lọ́n dà kó kọ́mọ́ jà sí i torí ẹ̀ nítorí wa lọ di gbogbo eléyìí kékeré mi fi mà dání lẹ́kọ̀ọ́ tó wá tí ó hàn nínú wà rẹ̀ tó yẹ kó hàn nínú wà rẹ̀ torí pé wọ́n ti ẹ̀ máa ti ń gbẹ́sùn yìí ẹni tí ó ti mọ̀nyàn tẹ́lẹ̀ tẹ̀sí wá ríra ti pẹ́ tẹ bá pàdé yọ̀kọ̀ọ́ fojú pé ìwọ ni àbí wọ̀kọ̀ọ́ torí pé ẹ̀sìn máa ń sèyàn jìnnà sí máa ń sèyàn rọ̀ ìwà sèyàn ń kújọ jẹ́ jàgídíjàgà yóò gbà kó lọ́wọ́ yẹn ìwà ọ̀dájú yóò mú kó lọ́wọ́ yẹn àná pọ̀ ìtẹríbọ̀ pọ̀ ó jẹ́ ní tuntun kọ́rọ̀ tó dá jáde lẹ́nu ẹ̀ àwọn òbí rẹ̀ gan wọ́n dá máa dúpẹ́ kọ́lọ̀ ní ìwà ọ̀hún ẹ̀sìn ló tọ́ ọmọ títú báyìí ó pè wá sí nǹkan kan wá sí dá àwọn láàmú pa kúnlẹ̀ àkúnlẹ̀ fún pẹ́ mọ́ yorùbá kúnlẹ̀ náà ní gbogbo nǹkan lọ́dọ̀ tí wọ́n ọmọ bá àwọn gbá bàbá létí láti kúnlẹ̀. tó tọ́mọ fi yọ kòkókò sí bàbá rẹ̀ ní yorùbá lẹ̀ àwọn ọmọ tó yọ kòkókò sí bàbá náà fún wa wọ́n lù tẹ́tí tẹ́tí kí wọ́n kúnlẹ̀ wọ́n dọ̀bálẹ̀ gbogbo eléyìí tí ọmọ bá lẹ́sìn wàhálà òbí ọ̀gá lọ ọ̀rọ̀ tí ọmọ bá yín sọ ọ̀rọ̀ tó dáa ọmọ ní máa bá yín sọ̀rọ̀ kọ́ ọ̀ràn tí kò máa wò yín ẹ ní máa sọ̀rọ̀ kọ́ ọmọ jọ́rọ̀ bà máa yín lẹ́nu lóde kí ẹ sọ̀rọ̀ dáná ẹ ní ní ọmọ àlọ́kẹ́ tó jókòó kọ́ ọmọ ti jókòó sáájú kí lórí kí irú ọmọ tó gbogbo eléyìí ara àwọn ẹ̀kọ́ tẹ́sí Islam mọ̀ wá ẹ̀yin bá ti sọ pé èèyàn ọ̀fẹ́ Islam nítorí dájú náà ní pé èdè Islam yóò tẹ̀yìn yọ tẹ̀yìn lọ pẹ̀lú àwọn ọmọ mi tó máa ń bá yín ṣe gbogbo rádàrà délé àmọ́ tó máa bá lẹ́sìn tí máa lò á oríire là oríire lẹ́nìkan ọmọdé tẹ̀sí dáadáa látàrí kó ọmọdé tẹ̀sí ń sànù oríire gán tó àwọn tó wá lọ tọ́ òbí yẹn òbí kejì ti kú wọ́n lọ bá tí ọmọ rẹ̀ ẹ̀sìn ti ń ṣe iná ni ẹ̀sìn ti ń ṣe iná ni ẹ̀sìn tí wọ́n ní kúnlẹ̀ ẹ̀sìn tí wọ́n ní kúnlẹ̀ ẹ̀sìn tí wọ́n lọ ra mílíkì fún yàrá wọn ẹgbọ́dọ̀ fà tá lọ ra mílíkì rẹ̀ tó tó náà bá ti gbọ́ ọmọ ọba ọba mẹ́kún ní máa ń sùn ẹ̀sìn wọn pẹ́ fún yàtọ̀ tó lù kí ló ń pa ẹ̀dá fún wọn ẹ̀sìn tó ń sèé náà kí ló ń sèé ah, gbogbo èèyàn sọ pé ẹ̀sìn yìí ẹ̀sìn àwọn asáni ẹ̀sìn àwọn tí ò lé ìpolú ẹ̀sìn àwọn tí ò sékín à wọ́n ní tó bá dé báyẹn ẹ̀sìn yẹn ló ní kí n máa sànù yín tí wọ́n fi sànù yín tí n bá ti sílẹ̀ yín sí láti sẹ̀ńdà kálífọ́dà ẹ gbà ojú bá kú bá jẹ gbà ó bá jẹ pé ti náà ló jẹ dáadáa máa tẹsán ọmọ mi. ẹ̀sìn ló máa ń túyàn sí i ẹ̀yin bẹ́ẹ̀ kẹ̀sìn fún lẹ́gbẹ́gbẹ́rin kristian lẹ́ka fún báwọn máa ń ẹtọ́ wọn fi dé ìlú òyìnbó ẹ̀ kẹ̀sìn kankan kọ́ ma ọ̀pọ̀lọpọ̀ ti ń rọ́ọ̀mà sábà ọ̀la ọ̀pọ̀lọpọ̀ ń rọ́ọ̀mà rẹ̀ sá nítorí pé tọ́mọ bá rí bàbá yẹn yọ sọ pé enemy number one onídàájọ́ kí ló dé nígbà tí òun wálé kò dáàbì òkèké náà síbẹ̀sì ni wọ́n dẹ̀ pèsè pé kò wọ́n máa ẹ̀dáàbò ẹ̀gbọ́n ni bàbá fi di ẹnìmí nọ́mbà wà. bàbá rẹ ojú ọ̀nà tó lè gbà wà àlùjẹ́nà ní pé òun á ti dé àlùjẹ́nà tó kí ló fẹ́ bá àlùjẹ́nà. dídájú bá ti bọ̀ ẹ̀ tún jáde lẹ̀ lòdà sí ni mo fẹ́ náà dáadáa kì í torí ẹ̀ ọmọ olóde lẹ́sìn tí ọmọ àtújáde kéèké ẹ má gbàgbé o lẹ bá jẹ lọ títí láti kọ́ ọmọ yín lẹ́nu ẹ má gbàgbé sí ẹ̀sìn kan lórí ti ẹ̀jẹ̀rẹ̀ àwọn ọmọ yín ọ̀dájú ìgbà náà ti mọ̀ láwọn yunifásitì wa gbọ̀n kọ́ni ti sáàyè títí dáàbò jáde òṣèlú kan tí ó sọ fún wa pé ìtọ́kùn wà àbẹ́ ìbọ̀lẹ̀ àbí ìsèmọ́tò láti ṣe ẹbẹ̀rù ọlọ́ọ̀ bẹ̀rù ọlọ́ọ̀ bá wọn ẹ̀jẹ̀ ọ̀dájú òkò yẹ ẹ̀kọ́ táwọn akọ ẹni kẹ́ dájú tó kò sí kú ọ̀rọ̀ jẹ̀ wọ́ọ̀lù kọ́dà tí ẹnìkan bá ń kọ́ mẹkáníkà ẹ̀ńjìnírì lọ́wọ́ àwọn oníkíláàsì tó ń sọ pé ẹ̀yin èèyàn lónìí ìbànú fẹ́ pàkíyèsí wa ibi tọ́rọ̀ nàìjíríà yìí lọ àtúntà bẹ̀rù ọlọ́ba ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́ áá ẹ̀rìkẹ́ eléyìí ọjà dé báyìí eléyìí ọjà dé báyìí bọ̀rọ̀ pé kàrọ̀ lù àbí òye bí kan lọ́dọ̀ ẹnjìníà lọ́dọ̀ ẹgbẹ̀rún ọlọ́ tó tó bá jẹ́ mùsùlùmí wọ́n lè fi ó ti lọ gba ọgbọ́wọ́ kọ́wọ́ tó bá sì jẹ́ pé ó akọ ni ó lẹ̀ wọ́n lè pẹ́ mi kẹ́mi gbé e. nítorí ti lé pé abẹ́rù ọlọ́run àgbẹ̀ àìsíkò àbẹ́ ẹ̀kọ́ yẹn ké kó ọgbà abẹ́rù ọlọ́run ọgbà tí ẹ dájú tẹ yá nǹkan ṣàkàmọ̀kọ̀mọ̀ lọ ẹ̀yà kéèkà tó ànábì sọlọ lọ àrùn sínú àgọ pé mọmọ mọmọ pé kíkọ mẹ́ta náà lọ kọ àmọdá padà torí pé ẹyọ kan mẹ́tẹ̀ẹ̀ta ẹyọ tí o kí ni wọn kàn sí ẹyọ kan bí wọn ti máa ń ṣe lọ láyé ànábì sọlọ lọ àrùn sẹlẹ àmúdáwúdà ló gbà wá adúgbò fọlọ ìgbé lọ́pọ̀lọpọ̀ gbà irú àwọn àṣà burúkú yìí ti ń ká tẹ́lẹ̀ pé òun kọ ọ lẹ́yìn kíkọ mẹ́ta ti ń ká tẹ́lẹ̀ ó tilẹ̀ jẹ́ pé nàìjíríà yìí ọ̀pọ̀ púpọ̀ jù sọ́wọ́ àwọn haúsá àwọn ló máa ń sábà ń kọ obìnrin kíkọ lẹ́mẹ̀ta lẹ́ẹ̀kan rẹ̀ wọ́n máa sọ pé àwọn yìí tẹ́kì ọ̀k tẹ́kì ọ̀k ọ̀k ẹ̀ẹ́dẹ́gbẹ́ ẹ̀ẹ́ bíó ọ̀k òun fún ní kíkọ lẹ́mẹ̀ta àti táì triple blow àti táì bẹ́ẹ̀ náà làwọn làwọn ọ̀pọ̀ gàjẹ lọ́dọ̀ sọ àwọn awòkọ àwọn olùjọkùn táwọn bá fún mẹ́ta papọ̀ kódà ẹlòmíì máa sọ fún òfin ní hundred kọ́ minus three bẹ́ẹ̀ òkè àdì ninety seven kíláàsì ní tuntun kọ̀ọ̀kan so ikọ̀ lẹ́kọ̀ọ́ kàjàmá ikọ̀ lẹ́kọ̀ọ́ ikọ̀ lẹ́kọ̀ọ́ ìwọ náà lọ sọ ara rẹ wọ́n ní wọ́n máa kọ́ ọ́lẹ̀ lọ́kọ̀ọ̀kan inú rẹ̀ ń dùn kíkọ́ ọ́lẹ̀ ọ̀kan lásán rí bùnú tiẹ̀ bọ́ tiẹ̀ ta kò sí da kankan mọ́ nítorí pé kò sí ọ́ rí kò jọ da mọ́ kí ló fẹ́ kù tí ọmọ àgùn mọ́bìnrin lẹ́yìn náà bá kọ́ kò sí kò sí gbogbo bíláyé ìfẹ́fẹ́ tó yóò fún màá ní. wàláhì ó lè gan àmọ́ lè má tètè máa ń jọ àkọ́kọ́ ó má tètè máa ń jọ àkọ́kọ́ jẹ́pẹ́ tọkọ rẹ bá ti lọ tó bá dé ó ti sáré lọ pàdé rẹ gbọ́ mi ọbẹ̀ tí máa pẹ́ kó súnmọ́ ẹ̀ ká lóru pọ̀ fẹ́ tì mọ́ lóòótọ́ ẹ̀kọ́ ìyàwó náà ló wá tó bẹ́ẹ̀ torí ẹ̀ mọ́tàrà rẹ̀ dànù àwọn ayé ẹni kọ́ńkọ́ púpọ̀ àtàwọn bàbá ẹ̀ tó bá fi lé lé ọ̀run òde gbọ́ lẹ̀ tó akéwì tí máa tán obìnrin ní ìjẹ́ rẹ̀ bàbá rẹ̀ lè máa sọ pé kọ́kọ́ ẹ lẹ̀ mọ́ ìyá lè máa sọ pé tó bá kọ̀ kí sì parí ayé àwọn ìyá àti bàbá yẹn wọ́n padà sọ fún wọn padà kábàámọ̀ gbàtà máa rọ ọmọ àwọn alábàágbé wọn táwọn ń bẹ ní ọkọ tọmọ tí wọn wọn ti lè ránṣẹ́ tọkùnrin bá tún burú díẹ̀ tó kọ ọmọ mẹ́rẹ̀ ní tó kó lù ọ láyà ọkọ kankan yìí méjì táyà ọkàn tó àwọn bàbá àti màmá rẹ̀ wọ́n padà túnbọ̀ wá bu ọ wípé gbogbo irú ayé wò lẹ wọn nìkan pọn kan òpè méjìlá yà ọ̀kẹ́ tó tẹ̀lé ọ ìyá bí tẹ́sán tẹ́sán ní ń bọ̀ bẹ́ẹ̀ tètè síbẹ̀ ṣe ń bímọ tí wọ́n á gbélé olórí ibu rẹ̀ lọ́wọ́ àná ẹ̀jọ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe jọ́ ń pè òròpé àwọn ẹ̀rọ ti ní kọ́kọ́kọ́ àwọn ẹ̀kọ́ ọkọ́ tó do lórí ibu ẹ̀yin olórí ilé ẹ̀ máa tọ́jú ọmọ fún wa bọ́mọ bá dàgbà tẹ́ ń kọ́ ẹ kò wá ránṣẹ́ tí wọ́n ti ẹ̀ máa tọ́ wọ́n máa bá wọn tọ́ rẹ̀ ẹ̀rí tó ti máa wá gbogbo ọ̀nà ilé ẹjọ́ ká ìníkan wẹ́lfíà ìníkan pọ́ ìníkan ṣẹ̀ríà ẹ̀wọ̀n tó ṣe ṣé tó ṣe dá ìṣàkúnlá ẹ̀mú ayàtọ̀ wà o. <laughs> torí di eléyìí ó túbọ̀ ẹ̀sìnkè má jẹ́ kọ́rọ̀ rẹ ó ti ti gbogbo ayé ọkọ̀ gbéyàwó kó rí ewu tó pé ọgbọ́n kínnídé ló gbọ́ lẹ́yìn ọ̀rẹ́ wọn á lẹ́yìn lọ́gbọ́n tí wá kò sí wá láti wá o ti wà nọ́ọ̀sẹ̀n wọ́n ti wá kọ́ ọ lẹ̀ gbogbo ayé ti wá bọ̀ dá sọ̀rọ̀ rẹ tó ti kùn yàmà wọn á mo ti gbọ́ ọjà ni lẹ́yìn tọkọtì tọkọtì lòun ti ẹ̀fẹ́ rí ọmọ òórùn sóun ọwọ́ àlọ́ òsì gbọ́n ọgbọ́n tí ò wúlò ó ti tètè gbọ́n ẹnu tẹ́sí máa ń tí máa sábà kó bá àwọn obìnrin là ń kó ẹgbẹ́kẹ́gbẹ́ ẹgbẹ́kẹ́gbẹ́ ẹni tó yẹ pé àgbàmára tó ní lọ́dọ̀ ọkọ rẹ̀ ọkọ̀ jáǹtì wọ́n ń gbàmára lọ́dọ̀ ọkọ rẹ̀ times hundred òní ọmọ akọ́ ọkọ̀ kọ́kọ́ bá ìyá kúbi ẹ ẹ ti sọ̀rọ̀ alẹ́ fọkọ yín pọ̀ ok kó dira rẹ̀ lé kúkú fọ́kọ ni àwọn obìnrin ọba sọ̀rọ̀ alẹ́ fọ́kọ náà kò sọ̀rẹ́ndà nìyẹn ìjọba wa di pé tiẹ̀ bá bọ̀ tiẹ̀ ní ọ̀dà bọ̀ ẹni tí ń kọ́ ń kọ́ púpọ̀ yọ yẹ títí ẹ bá wá bọ̀ tọkọ ní kó jáde lóru gàjọ́ tó o bá pe ọ̀rẹ́ rẹ tó ti ọ débi tó o fi bá pàdé pé ẹjọ́ tó mo lè ráyè má léjì lọ́dọ̀ yín báyìí pé à ah, ọkọ mi wà lébò ṣe é ṣe tó bá tiẹ̀ jẹ́ pé ọ̀sán ni atúntàn ẹgbẹ́ rẹ̀ ní ìsìnkú wọn lé obìnrin jáde ní ìdájọ́ ìké náà ẹ bá ní owó bíi ti bíi ti jẹnara kọ́mọ wa ti sọ̀fà mọ́rùwà ọkàn rẹ̀ ọ̀bàdàn kó jẹ́ kó nìkan ní ọkàn òbí ta ni ẹ yọ ẹsẹ̀ bàtà rẹ̀ lásán ọ̀dọ̀ ẹ̀rù rẹ̀ mọ bàtà ara rẹ̀ jẹ́ o wàlúwàì mọ bàtà ara rẹ̀ jẹ́ ó ń lì tí wọn náà bá fẹ́ máa bí ṣe wọ́n mọ̀ wá pé ọ ní ìyá bí ṣe rí wọ́n fẹ́ bí ṣe rí lára ẹ̀ sábà kọ̀ lẹ̀ ọkọjà tí wọ́n dáná jóyàn ọkọjà rẹ̀ so ọ̀fẹ́ tà kọ̀ mọ́ nẹ́ẹ̀sì rẹ̀ tẹ̀ tó kúkú láyé ẹ̀yin ọmọ bí tí máa ti kó obìnrin lẹ́jọ́ kan báyìí gbọ́dọ̀ ṣe ń gorí ọjọ́ tí wọ́n bá tètè rẹ ní báwọn dá sí ìkórìíra ọmọ fẹ́ lọ́kàn ọkùnrin ìkórìíra ọmọ fẹ́ lọ́kàn rẹ̀ kò ní fẹ́ tiẹ̀ gbọ́rọ̀ rẹ̀ mà kò ní fẹ́ rí má yọ máa gbé kíni kíni dání jẹ́bẹ̀ sẹ́nìkan jẹ́bẹ̀ rí láyé sẹ́nìkan jẹ́bẹ̀ rí láyé ẹ̀yin lẹ́yìn máa fi àyè ah, yìí àyè yìí eléyìí túbọ̀ mẹ́jọ sí ọ tó bá ti ọ bọ́ lọ sí ẹgbẹ̀rún olóògùn kọ́ra oògùn òfò kọ́ra torí ẹ̀ wọ ọkùnrin náà àbí kò ṣe sùúrù bá tó bá ti sùúrù wọ́n yóò wọlé àgbẹ̀ rántí tó ti ẹ̀kọ́ agbádá wọ̀ lẹ́yìn náà lọ́ọ́ dànù àbẹ́ ẹ̀kọ́ ó dúró ń lọ àmọ́ ń jọ lórí torí agbádá tó wọ̀ gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ gan wọ ọ ọjà onílò ní jẹ onílò ní jẹ náà ló ti wá lé àwòrán sọdá lé sọdá lé máa rántí ọjọ́ yẹn máa rántí pé lọ́jọ́ yẹn àwọn àìmọye bàbá ló gbé dìde àìmọye ìyá ló gbé dìde láti lu ọ̀tọ̀ọ̀tọ̀ tó ẹgbọ́n náà lọ sọ wọn wá ọlọ́run ló sọ wọn padà àìmọye wú ni wọ́n forí là ọba ṣé ìgbà tí tí mọ́tò wọn dojú kọ tirẹ́là la fẹ́ rò lò àbí ìgbà tí wọ́n fẹ́ já kótó ọlọ́run ti sọ wọn dé ọsọ wọn lọ lálàáfíà ọsọ wọn. ìjẹ́ wa ti torí rẹ̀ pé jọ́tẹ́ torí la gbogbo ewu ni wọ́n fẹ́ gé pọ́n ẹ yẹ kí wọn náà ṣe sùúrù kò ṣe sùúrù ẹ má fẹjọ́ omi súnra rẹ̀ fẹjọ́ rẹ̀ sùn àwọn òbí rẹ̀ táwọn òbí rẹ̀ bá wá di pé wọ́n ló sún àwọn náà tọrọ ara tiẹ̀ náà sọ náà kò sẹ́nu pé ọ̀rọ̀ ti lẹ́lẹ́ àmọ́ káwá sọ wípé àfikásá kọ́lẹ̀ náà ni àfikásá kọ̀dá tó kọ̀dá tó ẹ̀hẹ́n tó ọlọ́run lọ sàdédé sọ pé kìlọ̀ fún wa ọ̀sàdédé sọ pé tí wọn bá gbọ́rọ̀ ìkọ̀yìn sí wọn tí ẹ bá tún kọ̀yìn sí wọn tí wọn tún gbọ́rọ̀ ẹ̀ nà nínú lù tí ò ní ìsẹ́nilé sí àbí kànilé bí kéèyàn mú etí aṣọ kó fi na obìnrin lẹ́sẹ̀ tó máa gbọ́rọ̀. tó tí gbogbo eléyìí ọ̀rọ̀ wa ti ṣeéṣe ẹ wà lọ gbéyàn dìde ẹnìkan láti nu fámìlì ìyàwó ẹnìkan láti nu fámìlì ọ̀kọ̀ọ̀kan bá wọn dá sí. tó a ní gbé gbogbo ìgbésẹ̀ jẹ́nẹ́rálì àfi kí nǹkan tó rẹ̀. ṣùgbọ́n wọ́n ní kí fámìlì ìyàwó wa wọ́n náà wọ̀ wá bó bá tún ní ẹ̀kọ́. ṣé pé àwọn ẹ̀rọ ti dúdú ọmọ wọn báwọn. torí pé ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń ronú nípa ibi tọ́rọ̀ ọjà sí wọ́n ní ẹ wá ìwà tó máa ń wù ẹ wá bá ń ẹ wá kì í lọ sọ pé lè wá ni ẹ kọ́ lẹ̀ ẹ̀yin lẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ síjọ́ pàdé kò sí wàhálà kò sí wàhálà lẹ́yìn ọ̀pẹ́ yìí lẹ́ẹ̀ kan rí mọ́kànlá pàápàá bá kọ́ lẹ̀ ẹmúrò wa máa bú súnà pé àwọn alùsúnà àyìn alùsúnà ati ìdíjẹ wọn ní kí ẹ wá dá sọ̀rọ̀ ọmọ yẹn lẹwà tò eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ òbí náà ló kó bá ọmọ rẹ̀ wọ̀ ẹ lọ́nà ẹ̀yin ò lè lọ ẹran yẹn lọ wọn lọ nítorí ìgbà míì fi yanjú nǹkan tí ń bẹ́ẹ̀ lẹ̀ àìwá yín lọ́rọ́ òfin tó ọkọ ọmọ àwọn kókò lóbi ó sì lóbi wọn ò ké tà fún adẹ́pẹ́ tí ẹ bá di kọ́ pàdánù bí ọkọ ọ̀dẹ́ni tí ó dùn tí wọn kọ́ lẹ́yìn kálukú sí. tó àwa tá a jọkùnrin ní ká túbọ̀ fi kún sùúrù wa kọ́lọ̀ ẹlẹ́dàá wa kọ́mọ́ fi àìní sùúrù kọ́mọ́ fi gbà wá tó jẹ́ kọ́lọ̀ ẹlẹ́dàá kó jẹ́ kí ilé oníkálukú wa kọ́mọ́ tó ẹni tó dàbí wà sí ilé wọn ó fẹ́ rọ́ dànù kó ṣubú dànù ọlọ́kọ̀ bá gbé dúró ọlọ́yìn lẹ́dàá kọ́mẹ́lẹ̀ kárí àṣetán àwọn ọmọlẹ́yìn àṣetán nìkan máa ń ṣiṣẹ́ bóò ni ìdí ó ti bàjẹ́ bóò ni ilé ó ti fọ́ ọlọ́mọdé wọn ráyè lé kálukú wa mẹ́tì wọn ráyè lára oníkálukú wa mẹ́tì wọn ráyè lára ọkàn oníkálukú wa. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك Ǹjẹ́ èèyàn sí nínú ẹni tí wọ́n sọ fún wọn nígbà sọ láti fi ìyẹn bá ẹnìkan lóbi nípa pé pé ìhà tó kọjá sọ láti kò kò dá sẹ́yìn tó fi bá sọ pé kò jẹ́ ẹ ìyẹn ní wọ bẹ́ẹ̀ tó bá yẹ pé nìkan tẹ̀ ń yàn ni ẹ̀yìn yàn lójú nítorí kọ̀ọ̀kan tí mẹ́sàn-án ní fẹsùn ìdèrè tí bá ti yan lóṣù tó mẹ́ta ẹ padà sí ibi gbẹ̀sẹ̀ òkú ọ̀bẹ ẹ̀sùn tẹ̀síwájú ẹ máa yan lóṣù ẹ̀sùn jọ máa yé ẹ̀sà dídí máa yan lóṣù àbítorí ẹ̀sùn tí fẹ́ ń ṣeré kìí ṣe ọmọ ìyá rẹ mùsùlùmí náà ní àbòjì ìgbàdé ìwà ti sùn náà ti di káàpù ó ti di káàpù torí ẹ̀ka kìí dára wọn ló pé rí lẹ́yìn náà ẹ̀ka láàrin ní ọ̀nà ẹ̀sìn náà ẹni tí wọ́n á ṣe bí ọtí bí kẹfìrí o ò ní nǹkan kan tó lè fi ṣeré fún bọ́nà orí bọ́ǹbà sí lọ orí bọ́nà ò ní ìdí ẹ̀sìn rẹ wọn náà ló ní ìdí ẹ̀ láti fi sórí náà tàbí kí n sọ. fún obìnrin tí wọ́n bá kọ̀ sílẹ̀ ṣé ẹ̀jẹ̀ rẹ̀ ni àákà ni àbí àlèfìkíkà oṣù lè rọ́pò ìjà. kíkà oṣù lè rọ́pò ìjà obìnrin tí ń bá ń ṣe nǹkan oṣù. ẹni tí oṣù rọ́pò ìjà fún ó lẹni tí ò rí nǹkan oṣù mọ́ àbí tí ò tiẹ̀ sí ìṣeré láyé ẹni tó ti dàgbà débi pé nǹkan oṣù ọ̀wá fún mọ́ ọlọ́run yẹn sọ ìjọ oṣù mẹ́ta kàlẹ́ndà ìsìlámù bẹ́ẹ̀ náà lọ́mọdé polówó tí wọ́n fẹ́ tí ò tí ì ṣe nǹkan sórí wọ́n á kọ́ lẹ̀ òun náà ṣe rí da oṣù mẹ́ta àmọ́ gbogbo obìnrin tí máa ń ṣe nǹkan oṣù nǹkan oṣù náà ní oṣù ṣe rí náà. Kò sí nǹkan kan, ọkọ̀ fún mi ó ti sọ̀sù mẹ́rin àtijọ́ mẹ́wàá lọ́ba ti jáde èdè pé ọbẹ̀ títí o tó ìyẹn ni pé ó ti fẹ́ ń jókòó lé tẹ́lẹ̀ yẹn nítorí pọ́pọ́ kú ó ti kú mẹ́rin kò sí kankan tí Islam kò sí kọ́dọ̀ kúta méjì kan lórí kwami kọ́dọ̀ àríwájú kọ́dọ̀ sùn lẹ́lẹ̀ kọ́dọ̀ sùn lórí kàrà kọ́dọ̀ sùn lórí mátíráàsì ẹ bàbá ẹsẹ jẹ tí o ní ọdún wa lọgbà láàbò ṣe tọkọ àwọn òkúrò làwọn èèyàn máa fi ṣe yẹn torí àṣà làwọn tẹlẹ ìgbésẹ̀ ọmọẹsì kankan àṣà láti ẹdín mọ́tàndínlọ́ sàrà àbáyọ̀dá ti kí ni jẹ́ ti rọ́lá ẹjẹ́ bó ti ṣe jẹ́ jẹ́ àrí. Thank you. alẹ́ni tó ń fún lẹ́sẹ̀. pé kí wọ́n gbà wá káwọn máa ń ṣe ọmọ gbà. àwọn tó wà fún yẹn ń lọ gbowó ọ̀yẹ́ kan gbowó ọ̀yẹ́ kan gbowó ọ̀yẹ́ kó jẹ́ pé ẹni tó ń mọ̀ ọ́nìwọ̀ náà lọ gbà wọ́n lọ bẹ́ ẹni tí ó mọ̀ just because of their was school tó bá kọ̀wé kan tí wọ́n sì mọ sàárè tòfò ìwé ẹ̀rí èké ni torí di eléyìí ẹni tó mọ̀ mùsùlùmí nìwọ nígbà ní wọ́n kíláàsì tó ti ti sọ láti láti lu yín kó tó ti kú dé ibi tó ti fẹ́ sùn ọlọ́dọ̀ lè má mú yẹn kọ̀wé tó o ti jẹ́ pé ibi tó ti sùn náà bá nílé má mú kan tó ti sọ láti lẹ́yìn tí ìwọ̀n wá mọ́ kíláàsì kan wà kódà kí ó bá ilẹ̀ kí láti bọ̀ ọ̀dọ̀ kí ó máa ké ní ìṣáyà wọ́n pé tó wọ́n fáàkì náwó yọ̀kọ̀ kan kò sí kẹta náà ẹ̀wọ́ wò lọ́mọ ẹ̀ka owó tó tó àmọ́ ìjọba ni lọ́kàn jẹ́ ni pé wọ́n mọ́ ọ́ wọ́n kàn máa kọ̀ wí kan ṣe àádọ́ tó tó torí pé kò pé òun náà kò sí pé sùkùl tó ní kẹ́ torí pé wọ́n ti máa fún ọmọ aládàáradá yóò wá jẹ kó ní ó jẹ cause of disturbance nínú sukùl yẹn wọn wá lọ wo ìwé tó gbà wá wọn sì pè lọmọ dáadáa ṣe irú ìmáàmù yẹn ni kò ní pẹ́ nìkan wò má kí sùn yẹn ọkà kan so ó máa ń ba íméèjì ẹni tó bá kọ orí ìwé ẹ̀ náà jẹ eléyìí jẹ ló ti jẹ àríkùn ní ìsìn ìgbà tí wọ́n ń pa ara mi lọ́mọ mẹ́ta tó fi ṣe sọ̀rọ̀ wá fún ẹ tó ní làákà lóun àdúgbò ní làákà ọmọ ọ̀sán yàtọ̀ sálẹ̀ ọmọ ọmọ yàtọ̀ sọ́mọ ẹlòmí ẹ bá dá o nígbà wọn bó jẹ wá ọmọ ló àwọn túmọ̀ sí pé kọ̀ọ̀kan lọ́wọ́ bá ti gbogbo ẹ̀yán san padà pẹ̀lú àforíjì kìtìkìtì. kọ́dà nínú ọ̀rọ̀ kan kò ní san padà ó ti sẹ́lọ̀ lẹ́sẹ̀ tó ti ń pé sísan padà ọ̀ràn èèyàn la mú nke àìsàn fúlámọ́là tó mọ ìyàtọ̀ rẹ̀ àti ráì ó ti lọ wọ̀n gbádùn abẹ́rẹ́ ní sábà wọ́n gbé kùnú wa wọ́n mọ ìyàtọ̀ rẹ̀ sí lọ́gbọ̀n ọ̀hánà ọ̀gbádùn ilé sọlá àti sí eléyìí ọ̀ràn tó dá sísà àwọn sọ láti padà wọ̀ ọ̀ràn yóò máa tọrọ àforíjì lọ́jọ́ kú rẹ̀ tó yóò sì máa fi àwọn násìlà rẹ́gẹ́dẹ́ bóyá tó bá wọ ọlọ́run lè forí eléyìí lọ́ràn tó dá tó bá ti lọ kú ńkọ́ kí ni ó sọ fún ẹ̀ máa yẹ ní kú bẹ́ẹ̀ wọ́n láti kú kéde torí gbogbo ìgbà tó fi pàtó láti dé tó fi káàbù wọn náà jẹ dára tó tún pátìlà ọmọdé wọn fẹrẹ sí ọmọdé wọn fẹ jáde àbí òye àwọn akasọ láti wá ní ọ̀rẹ́ náà. ọ̀ràn yẹn ọ̀ràn yẹn tẹ́ ẹ bá ti fi ẹgbàgbé ẹ ti sọ̀lá yẹn torí pé sọ abébí anáyè sọ̀rọ̀ bá a ti nà lérè àti má bá a ti máa sálámà sí tá a bá ti sọlá kó wa bá sì máa ṣe àsọlá tó fún ọ tá a bá ti sọlá anábì sọ pé ẹ máa sọ pé àṣẹkùn má lè wòlò tó lẹ́yìn ìjọba سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله